wá yẹ fún mi pé mo ti lóyún. mo tọ́ mà ní òwe àwọn àgbà tó máa ń sọ wípé ìbànújẹ́ ẹnìkan òun ni ìdùnnú ẹnìkan. ṣé gbogbo rubbish tẹ̀ sọ yìí sórí ni. ká ní mo dúró jù ní ká ní nǹkan tó ń béèrè lọ́wọ́ mi tètè máa sọ pé àánú mi ni ọ̀rọ̀ ló la you wait me and no wait i dey craze i wan die. ẹ má yìnbọn fún wọn sí yìí o àmọ́ tó bá jẹ́wọ́ láti ìsìn títí di àárọ̀ ọ̀la tó bá di twelve o'clock ní ọ̀sán ọ̀la ẹ pa wọ́n dànù. ọ̀rẹ́ tó máa fi ní sójà abẹ́rẹ́ tí wọ́n máa fún wọn ní wọ́n máa fi ṣe bí wọ́n máa fi ṣe bí ẹni tó bóyá àbíyá ọlọ́run wà lẹ́yìn àwọn. àníwò ó ṣe bẹ̀rẹ̀ ní o torí pé o ti pé ṣoṣo ó sì rí ṣoṣo báyìí o.